الحمد لله الأول الآخر لا بداية لا ولا نهاية والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى وتمسكوا بهذا الدين واعلموا أن نهاية هذا العالم ووقوع القيامة قريب الرسول صلى الله عليه وسلم بين علامات الساعة الصغرى وعلامات الساعة الكبرى وقد وقعت تسعون في المئة من علامات الصغرى وتليها علامات الكبرى قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون وعليكم بتقوى الله تعالى والاستعداد للقاء الله ولا تتشبهوا بالكفار لأنهم لا يؤمنون بالله العظيم قال المصطفى صلى الله عليه وسلم كيف أنعم وصائب القرن قد التقم القرن قال رسول صلى الله عليه وسلم إنها لن تقوم حتى ترون قبلها عشر آيات ونسأل الله عز وجل أن يجعلنا وإياكم من الذين يستعدون للقاء الله ونسأله أن يرزقنا العمل الصالح والإيمان الخالص وهو على ذلك قدير أدوك فون ولون وباوا ولون وباتي أدوك فون ona ni ọba tí òun lọ́dá gbogbo tí ń bẹ òun ni ó tún jẹ́ ọba àgbẹ̀yìn ọba yìí kò ní bẹ̀rẹ̀ kò sí lópin ìkẹ́ ọlọ́run ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kó bá wọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ à ń jẹ́ni pé kọ̀sọ́bá tá a tó sì lẹ́tọ̀ sí ẹ̀sìn náà lẹ́yìn ọlọ́run ọba wa anábíwá Muhammad òjíṣẹ́ ọlọ́run ọba ní ẹrú ọlọ́run ọba ní ìbádọ́lá ẹ̀yàn rúsìn ọlọ́run yọ́dá kẹ́nìkọ̀ọ̀kan wa kálí ti pàdé ọlọ́run ọba wa nítorí ọlọ́run ọba ó dá sí ilé ayé yìí ó sì dá nítorí nkankan ilé ayé náà ọlọ́run padà gbogbo wa náà lápadà pàdé ọlọ́run ọba wà nínú àwọn nǹkan tó yẹ kéèyàn gbàgbọ́ òun náà ni di ó pé ọlọ́run ọba sọ pé ilé ayé parẹ́ òun wa dìde ti yóò wá sí ṣèrúṣẹ́ ẹni jẹ́ wà lìjánà wà lìjánà ẹni jẹ́ wọ̀ná yóò wọ̀ná kọ́lọmọ́sí wà lọ́mọ náà ẹ̀yọ́ máa yá mi nínú ẹsẹ̀ wa anábì dárúkọ àwọn àlàmáti asáà asúgùrọ̀ àwọn àmì kéékèèké tá a máa rí tààfin mọ̀ pé 100 ó ti ṣẹlẹ̀ tààfin rí mẹ́wàá lókù tá à ń retí ẹ wá rí àwọn àmì ńláńlá gbangba gbangba tó jẹ́ pé tóun bá ti ṣẹlẹ̀ òun máa ń tẹ̀léra wọn ni àmì mẹ́wàá ànábì ní àwọn àmì ńláńlá tí mẹ́wàá bá ti ṣẹlẹ̀ ilé ayọ́ parẹ́ pátápátá ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó sì ti sọ fún wa wípé iqtaraba linnasi hisabuhum ọlọ́wọ́n bá ní ìṣirò sẹ́yìn súnmọ́ òní pẹ́ mọ́ wọ́n fi gáfúlá ti mọ́ ridún ọlọ́wọ́n bá ní ìṣèrò iṣẹ́ àwọn ọmọ èèyàn kò ní pẹ́ mà òun ló súnmọ́ yìí ó ti súnmọ́ àwọn ọmọ èèyàn sì ń bẹ nínú ìfọ́nufọ́ra ìtumọ̀ ni pé wọ́n mọ̀ wọ́n mọ̀ fáwọn àwọn tí ń ṣe tọ́lọ̀wọ́n bá aláwòrán wọn ká máa tẹ̀lé adùn ayé a máa kọ́lájọ a máa ṣeré ká máa ṣe fáàrí ká máa wá gbàgbé ẹ̀sìn tá fi pàdé ọlọ́run anábíwa muhammad sallallahu alaihi wasallam anábí ní kẹfà á ní àmú anábí níbò ní ṣe wá kó ayé léyà báwo mo ti fẹ́ kó ayé léyà kẹfà á ní àmú báwo ní ṣe máa wá máa yọ̀ nínú ayé tí máa lò ìgbésí ayé gbẹdẹmúkẹ́ wọ̀sọ́ ibùlùkọ́rin ní kọ́dí ilẹ̀ takọ̀mọ̀lùkọ́rin ìsàráfílù tí wọ́n ní kó gbé ìwo tí ó fọn tọ́jú pé tọ́wá ti fọn gbogbo nǹkan ní ọ̀parẹ́ ìsọ̀láfílù náà ó ti gbé ìwo náà ó ti gbé sẹ́nu ìsọ̀láfílù tí ó fọn fèrè ìwo ti ń bẹ lọ́wọ́ ẹ̀ láti bàtà náà ti dé ilé ayé táwọn ti gbé ànábì dìde ní ìsọ̀láfílù ti gbé ìwo lọ́wọ́ torí ànábì ní sọ̀rọ̀ yìí ànábì ní bó lòun ó sì wá máa kó sínú ayé láì ní sin lọ́hùn tí ìsàráfílì tí ó sì ní pẹ́ tí ó fi fa fèrè táyé òfin parẹ́ ìbádàlá ẹ̀yẹ ọdúnsàn ọlọ́wọ́ bá wá anábà muhammad ní iná ha lantakuma àtàtàrà na kọbla ashir ayati anábì ní ilé ayé òní parẹ́ pátápátá onígbàtẹ́bárí àwọn àmì mẹ́wàá àwọn àmì mẹ́wàá ibá ti ṣẹlẹ̀ ilé ayé parẹ́ pátápátá alákọ̀ọ́kọ́ khurujul masih dajjal alákùnrin kan jáde wọ́n pè dajjal lórúkọ rẹ̀ adajjal ní alkazab òpùrọ́ ni arákùnrin yìí yọ́ ma sọ fún àwọn èèyàn pé òun gangan ni ọlọ́run ọba tí wọ́n wá káàkiri látijọ́ yìí yọ́ ma pè àwọn èèyàn lọ sí ibi pé kí wọ́n gbàgbọ́ fóun wọ́n ń pè ní alimọ̀sẹ́yìn nítorí pé ojú ọ̀tún rẹ̀ ó ti parẹ́ ojú kan náà ni ó ní tí wọ́n ma fi rí náà fọwọ́ àwárú la yara illa bi ayni ojú kan náà ma fi rí náà anábì ní dajjala àwárù anábì ní dajjalu ń bọ̀ nígbẹ̀yìn ayé táyé bá fẹ́ parẹ́ ojú kan ló ní o wa inna rabbakum laysa bi àwárà kìí sí ọlọ́run irọ́ nípa ọlọ́run ọba tí kìí sọba tí ń rí náà pẹ̀lú ojú kan wọ́n kọ́ sí gbangba wájú rẹ̀ kò sáà nẹ́bì kan náà àwọn anẹ́bì ọlọ́run ọba àfi kí wọ́n máa kìlọ̀ fáwọn ọjọ́ wọn wípé ẹ máa sáà di ọlọ́run níbi aburú Dajjal nítorí pé àmọ̀gbà tí ó wà sílé ayé àmọ́ ẹni tọ́lọ̀ bá ní kọ́ bá yóò máa ṣe àwọn yẹn lọ́nà ẹ máa sáà di ọlọ́run níbi aburú Dajjal arákùnrin tí yahoo yìí yóò lo forty days lérí ilé ọlọ́run wọ́n ní ìjọ kan tó bá lò yọ́dà gẹ́gẹ́ bí ọdún kan wọ́n ní yóò tún lo ọjọ́ kejì òun gẹ́gẹ́ bí oṣù kan yóò tún lo ọjọ́ kẹta òun gẹ́gẹ́ bí ọ̀sẹ̀ kan lẹ́yìn àwọn ọjọ́ mẹ́ta yìí yọ́sẹ̀ máa lo àwọn ọjọ́ gẹ́gẹ́ bá a ṣe ń lò tẹ́lẹ̀ dàjáàlì ta wí ọwọ́ yẹta náà kalu bẹ́ẹ̀ ard yọ́ máa káàkiri ilé ọlọ́run gbogbo ayé ní òde yọ́ máa dà wọ́n yẹn láàmú yọ́ mọ̀ dáfì tí náà lẹ́sìn lẹ́sìn àwọn èèyàn yọ́ mọ̀ ṣe mérékù yọ́ mọ̀ ṣe àwọn ṣe ìyanu tó jẹ́ irọ́ ẹnìkan ò ní dúó lérí ẹ̀sìn ẹnìkan ò ní nígbàgbọ́ngbà náà àfẹnitọ́lọ́ bá mú dúó tọ́rọpọ̀lọpọ̀ àwọn èèyàn máa tẹ̀lé wọ́n tó fi di pé yọ́ pàdé arákùnrin kan yọ́ mọ̀ wá sọ fún pé ara ayéta ìmbà asùlákà àbáka wa ummak àtàṣàdù anni rabbuka wọ́n arákùnrin yìí sàárè bàbá rẹ̀ àti ìyá rẹ̀ dà yóò mú lọ síbẹ̀ dàjálì ọwà dúró létí sàárè yóò mọ̀ wá sọ fún arákùnrin yìí pé sàárè bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ni ọ̀dà tí ń bá ní káwọn méjì jò dìde ń sinkọ́ sọ gbà pé mi ni ọlọ́run arákùnrin náà yóò sọ pé à kí ló dé tó wọn nígbà àwọn ọgbà ọ̀yẹ̀tàmọ́ sálálàhù ṣaitanan fi surati abihi wa ummihi fayakulani ya bunay ittabi'uhu fa innahu rabbuka àlìjànú méjì kan yọ́ bá dìde nínú sàárè ọ̀kan jọ ìyá rẹ̀ ọ̀kan jọ bàbá ẹ̀ àwọn méjèèjì wọ́n máa wá sọ fún ọmọ yìí pé sórí arákùnrin tó dó tí èyí máa tẹ̀lé o bó ṣe wáyé òun ni ọlọ́run ọba rẹ̀ dẹ̀jáàlì táwí yìí yọ́ kọ́bì kan yóò dírẹ́sì ẹ̀ yọ́ kọ àlìjánà sí yọ́ kọ́bì kan yọ́ kọ iná sí ipé iná lélẹ̀ àlìjánà ni anábì wa muhammad sallam anábì ni ma'awu jannatun wa nar òun náà da iná ti ẹ̀ka lè sílẹ̀ ayé àtàlì janna rẹ̀ fanaru janna ẹni bá ti ti sínú náà rẹ̀ yóò bára inú gbádùn àlìjanna àlìjanna ti tiẹ̀ ni o wa jannatuhu nar ẹni tó bá ti ti sínú àlìjanna tiẹ̀ ìwọ̀n bẹ̀ báyìí yóò máa jóná ni wọ́n mi fita nihi nínú àwọn wàhálà dajjal tí ó dálẹ̀ lérí ilẹ̀ yá ti alẹ́ kọ́ mi fayẹ̀dùn ọ́hùn fayóminú fayóminú yọ́ ma lọlẹ̀ báwọn èèyàn ipò ẹgbà fún mi èmi lọ́lọ́wọ́ bá yìí fọ̀yàmùrà sàmà yọ́ ma wá pàṣẹ fún sàmà yọ́ ma sọ fún wọn ipò ẹwọ sàmà yẹn pàṣẹ fún sàmà sí fọ̀túmùtòrò ipò kọ́ máa rọ̀jò òjò sì máa rọ̀ wọ̀lá àrùdọ̀ yọ́ sọ fáwọn èèyàn pé èmi lọ́lọ́wọ́ bá yìí yẹn pàṣẹ fúnlẹ̀ nísìn kílẹ̀ ọmọ wu àwọn koríko àtàwọn arúgbìn ilẹ̀ ó sì máa wu koríko yọ́ máa wu irúgbìn gbogbo tí ṣe pátá ìṣújú lásán nǹkan kan ọ̀rọ̀ láti sánmà nǹkan kan sì jáde láti nà lẹ̀ dẹ̀jáde ta wí yìí àwọn tí wọ́n máa tẹ̀lé ọmọ pọ̀ nígbà tó bá délé ayé òun làmì alákọ̀ọ́kọ́ ànábì ní tí dàjáde bá ti jáde sílé ayé ọlọ́run fẹ́ payé rẹ̀ nìyẹn lànàbì fi ní ká máa wá sọ torí a bá ti a bá ti ṣe àtàṣáwùd àtàyátán ká máa ọlọ́run sọ wa níbi ìyáná wa min azabil qabr sọ wa níbi ìyá sàárè wa min fitnatil mahya wal mamat sọ wa níbi fìtínà ìṣẹ̀mí àti fìtínà ikú wa min fitnatil masihi dajjal sọ wa níbi aburú arákùnrin masihi tí wọ́n ń pè ní dajjal mọ́jìyà ọba imani wa jẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn imani wọn ma bàjẹ́ tí dajjal bá ti ń bá wọn sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àmì tá nábì ní ká máa àwọn àmì ńláńlá nùsùlù Ìsá òun náà ni ìsọ̀kalẹ̀ annabi wa isa alayhi salatu wassalam bal rafa'ahu Allahu ilayhi ọlọ́wọ́n bá ní a ti gbé lọ sókè ó wà lókè dàárọ̀ yìí àyà tó láti gbé lọ sókè lárí àyà kó ti sọ̀kalẹ̀ kò sí gbogbo àwọn tán kó ti sọ̀kalẹ̀ wọ́n kàn ń sọ̀rọ̀ lásán annabi isa wá sọ̀kalẹ̀ òun lami ẹlẹ́ẹ̀kejì yóò sọ̀kalẹ̀ fayansilu inda al-manaratil bayda annabi ni yóò sọ̀kalẹ̀ níbi manara manara ni àwọn àmì tá a máa fi mọ ilé ìjọsìn ní Damascus yóò sọ kalẹ̀ tásùbà bá kù díẹ̀ tó kù díẹ̀ tí wọ́n kírun àsùbà ni yóò sọ kalẹ̀ wọ́n ní kọ́dà yóò wọ aṣọ anabi ní bẹ́yìn náà mahari wadatayin ayé sàwọ́bẹ́ ni mọ́sibọ́gẹ́yìn aṣọ méjèèjì wọn pa aláró wọ́n dẹ àǹkàfẹ́ yìí alẹ́ ajé ní hàtìmálàkẹ́yìn yóò gbé ọwọ́ rẹ̀ yóò gbé lérí màláíkà méjì àwọn màláíkà ni wọ́n wá mú sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ yóò sọ̀kalẹ̀ tó bá wá sọ̀kalẹ̀ yóò wá rí àwọn mùsùlùmí tí wọ́n kírun yóò rí àwọn mùsùlùmí tí wọ́n palẹ̀ mọ́ àti kírun àsùbá ọ̀bẹ́ namahum anábì ní yu'idduna alkital àwọn mùsùlùmí tí wọ́n kírun àsùbá yìí àwọn ti gbáradì ipé táwọn bá ti kírun tán dẹ̀jáàlì tí ń bá yé jẹ́ gbogbo àwọn lọ lè mú kó lè rí ilẹ̀ ọlọ́run àmọ́ ìjà àwọn kírun àṣùbáànà táwọn bá kírun tán ìmáàmù tí ó dúró fún ọjọ́ mọ́ tó wà wájú wọn gbà náà ó náà pè alìmáàmù al-mahdi ìṣọ̀wú na sufuf anábì ni yọ́ ma sọ fún ọkọ̀ ya ẹ̀tọ́ sáfù dédé ẹ̀tọ́ sáfù dédé ọ̀yẹ̀dà òkúìmọ̀tì tí wọ́n bá sì kọ́ mọ̀ tán ọ̀yẹ̀dà òun náà sọ fún wọn pé èmi ní Ìsá ọmọ Maryam nílẹ̀ ìdánfi gbàgbọ́ torí pé wọ́n ti kà á sínú tíra pé tí Dàjáàlì bá ti dé iye sálùkù tí ó sọ̀ kalẹ̀ láti wá pa Dàjáàlì Imam al-Mahdi ọ̀yẹ̀tàrájà yọba bọ́ sẹ́yìn igbe ká anábì Ìsá òun ni kọ́ bọ́ síwájú kó kẹrùn fáwọn anábì Ìsá alayhi salatu wassalam sẹ́mọ̀ kó sì lọ́lá jùlọ anábì ọlọ́ni àmọ́ ń gbà yẹn kò ní jẹ́ anábì mà torí anábì wa Muhammad sallam òun làdábì ta arán tọ́jà nábì gbẹ̀yìn alimami mahadi yóò wá bọ́ sẹ́yìn yóò rìn wá sẹ́yìn ipe ká nábì yísá òun ni kó kírun fáwọn anábì yísá wa sọ fún pé takọ́dám fasọ́lì fa iná ha lẹ́ka ukimat ìwọ náà ni kó ṣe kíni yóò fọ gbalẹ̀ dìka ipe ìwọ náà fúnra rẹ̀ náà ni kó kírun torí gbà wọ́n sì kọ́ ọmọ yẹn ìwọ ni ọjọ́ ìmáàmù tí wọ́n sì kọ́ ọmọ lẹ́yìn rẹ̀ ìwọ náà ló kírun fún wa anábì yísá alayhi salatu yóò wá kírun lẹ́yìn àwọn olùgbàgbọ́ òdodo lẹ́yìn náà anábìyẹsá wa jáde pẹ̀lú gbogbo àwọn mùsùlùmí wọ́n ma wá wádà jálè káàkiri títí tí wọ́n fi pàdé rẹ̀ ní Palestine àwọn Yahudi 70,000 àwọn ni wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ dajali tí wọ́n ma bá dajali táwọn wọ́n kún lọ́wọ́ ẹ̀rì Yahudi wọ́n kún dajali lọ́wọ́ anábìyẹsá alẹ́ sọ́látù wasalam wọ́n ma wá wá káàkiri títí tí wọ́n fi bá ní Palestine wọ́n ní tí anábì isa tó bá rí dajjali tí dajjali náà fojú kan anábì isa dáàbà kama yadhubu al-milhu fil ma' dajjali ó sì máa yọ nígbà tí iyọ̀ bá ń yọ nínú omi yọ ma yọ bí sí yọ lọ náà ni ọmọ sáré lọ fa yudrikuhu anábì isa wà lè fa yaqtula inda babi lud lójú lẹ́kùn ẹnu lẹ́kùn lud ní Palestine ibẹ̀ lànàbì isa wà pa dajjali nígbà dajjali ti lọ fìtínà ti anábì Ìsá wá bẹ̀rẹ̀ dáwà kí ní ọmọ wá ṣe yọ́ máa pẹ́pẹ́ lọ́síbí la ilaha illallah yọ́ máa sọ fáwọn èèyàn yí pé ọlọ́wọ́ bá aláàníkaníkẹ́ máa sin ó aláàníkaníkẹ́ máa sin ó láàrin ìgbà tí ń pèpè lọ́wọ́ yìí ó di ìṣọ̀kan bẹ láàrin àwọn ọlọ́run sọ̀rọ̀ wọn nínú sọ́tẹ̀lẹ̀ káhà sulukọ̀dù neil òun lọ bá wọn jà àwọn yáàdìdù àti máàdìdù yìí odidi ìjọ ńlá kan ni wọn àwọn méjèèjì wọ́n bẹ láyé dẹ̀sẹ̀ jama nígbàtí wàhálà wọn pọ̀ nígbà náà làwọn aráàlú bẹ sólùkọ̀ nẹ́ni pé kọ́dà kọ́ bá wọn ma odi ìṣọ̀kan pẹ̀lú àṣẹ ọlọ́run táwọn yáàdìdù àti máàdìdù tó fi máa dààmú àwọn ọmọ èèyàn púpọ̀ tó fi ní máa dà wọ́n láàmú wọ́n nígbà níbi ìsábà ń jíṣẹ́ lọ yọkàn rí pé odi ìṣọ́ yẹn ó ti yalulẹ̀ odi ìṣọ́ yẹn yalulẹ̀ báyìí yájújù àti májújù wọ́n bá jáde àwọn odi àwọn èèyàn kúkùkú báyìí ni wọ́n wọ́n wá pọ̀ wọ́n ní wọ́n tú jáde nígbà tí àgbàrá omi tó bá ṣe kíni tó bá tú jáde tàbí fi ní inú àwọn àmì tẹ́mà rí tọ́jẹ́lẹ̀ kẹta tó bá ti ṣẹlẹ̀ ilé ayé òní pẹ́sẹ̀ parẹ́ mọ́ ó náà ni khuruj yájújù wà májújù àwọn ìjọ yájújù àti májújù àwọn táwí ọ̀daràn ni wọ́n àwọn táwí yìí wọ́n máa ṣe àwọn èèyàn lọ́sẹ̀ wọ́n máa pa àwọn èèyàn wọ́n máa tú kẹ́ẹ̀kẹ́ẹ̀kẹ́ sílé ayé gbogbo wọn bá ti dé wọ́n bà bẹ̀jẹ́ wọ́n pa àwọn èèyàn wọ́n pọ̀ méèké wọ́n pa gbalagbà gbogbo àwọn irúgbìn wọ́n bàjẹ́ àwọn ẹranko wọ́n máa pa wọn fìtínà ilà wọn jẹ́ fáyé wọ́n pọ̀ débi pé wọ́n ní wọ́n kọjá níbi odò kan tí wọ́n pè ní tọ̀bàrí ìyá odò náà wọ́n ní thirty kilometre by four kilometre thirty kilometre ni gúngún omi náà by four kilometre wọ́n ní bó odò yẹn ṣe pọ̀ tó yẹ táwọn ọjọ́ táyé bá kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tálùkù wọn wọ́n kàn wọ́n omi wọ́n wọ́n omi sẹ́nu wọ́n kàn mú gẹ̀ẹ́ kọ̀ọ̀kan odò náà sì gbẹ̀ẹ́ níbi wọ́n pọ̀ dé àwọn tàwárí wọ́n ma balẹ̀ ayé jẹ́ wọ́n ma dalẹ̀ ayé láàmú anábì Isa alayhi salatu wassalam ó sì wà ní ayé gbà náà anábì Isa fa'awa Allahu ila Isa anábì wa Muhammad sallallahu sallam anábì sọ pé ọlọ́wọ́ wà ránṣẹ́ sa anábì Isa inni àkọ́dájútu ìbáadà lè wọ ìsá àwọn ẹrú kan náà àwọn ẹrú mi mú ti sí wọn lẹ̀ wọ́n ti wà ní ìlú tí wọ́n wà yẹn láti ayé e, e, àfáà tí wọ́n pè ní sólúkọ̀ nínú sólúkọ̀ nínú kìí sá nábì ọlọ́run àfáà ẹgẹ́ bí Khidir Khidir náà kìí sá nábì ọlọ́run àfáà anábì sọ̀lọ́sọ́lá wọn tó fi láyà alayhi salatu wa salam wípé láàrin àdáni lè ahdim bí kìtà lè Wa ìwọ̀ ìsá ipá rẹ̀ ọ̀ká àwọn pípò yóò kó ojú kúkùkù lọ báyìí àmọ́ ibi sọ ni fa wọn bá fẹ́ ẹran yà àwọn ọ̀daràn kan tọ́lọ̀n kó wọn síbẹ̀ ìwọ̀ fa harris ibadi ila tur àwọn ẹrú mi tọ́jú gbagbo òdodo tó mi kó lọ sírí oke. ọlọ́run lọ sọ ọlọ́wọ́n bá ní hatta idha futihat ya'juj wa ma'juj ọlọ́wọ́n bá ní tàbá sí ya'juj àti ma'juj lẹ̀ àwọn ìran méjì wọ́n wọ́n min kulli hadabin yansiluni wọ́n máa fọ́nká sí eré ilẹ̀ nígbà tí èrùn tí kòkòrò kéékèèké bá ń fọ́nká lérí ilẹ̀ indama yata'assanu nasu wa qatalu adadan hahila anábìyẹ sáwà lókè pẹ̀lú àwọn olùgbàgbọ́ òdodo gbogbo àwọn tó kù wọ́n ní títí táwọn kan fi máa sọ nínú àwọn yájújù àti májújù yìí ipe kọtálínà alàlhard bákẹ́ alùsàmà àti pa gbogbo ilé ayé run wọn ní rẹ́nì kankan mọ́ torí kálukú ti sá gbogbo àwọn tí wọ́n rí wọn ti pa wọ́n ìtókù ni pé àwọn tó wà ní sámà náà ní ọyọ̀ ká pa àwọn náà ọlọ́wọ́n bá aláwọ̀bá tí máa ń dẹ kèfèrí tí sì máa ń dẹ ọ̀daràn ọlọ́wọ́n máa dẹ wọn wọ́n ní wọ́n máa ta ọfà wọ́n máa ta ọfà sí sámà ọfà tí wọ́n ta yẹn ìgbàjọ́ bá tún padà wá sísàlẹ̀ ọlọ́run bá wá pàṣẹ pé kí ẹ̀jẹ̀ kan máa kán tó tó lẹ́nu ọfà yẹn mọ̀ngàmẹ́ra tàndámà kó lè bá jẹ́ tàn fún wọn wọ́n bẹ̀rẹ̀ sí dunnú wọ́n ní nísìn àti sinmi bá a ṣe pa àwọn ará alẹ̀ àwọn ará sánmà náà gbogbo wọn ti kú kò sẹ́nì kankan mọ́ lẹ́yìn àwa nítorí wá kù ni pé àwọn tí wọ́n sá lọ sórí òkè yẹn àtànẹ́bìnrin sá ti mẹ́ láàrin wọn àwọn olókùn táwọn lọ lè fà bọ̀bá àwọn yájúdù àti májúdù táwù yìí wọ́n wọ́n máa palẹ̀ mọ́ láti gòkè àwọn tán bẹ lókè náà wọ́n lè bọ́ọ̀lẹ̀ ebi ń pa wọ́n ògbẹ́ngbẹ́ wọ́n wọ́n bẹ̀ẹ́nu bànújẹ́ anábìyẹ sọ́wọ́ gbé ọlọ́run pé ah àwọn ẹ̀dá àdọ́tọ̀ dáì ipẹ́ nìkan kan ká àti wọ́ọ́lọ́ ọlọ́run àwọn àjẹ nípa ọlọ́mọ́ràn wọn sẹ́ni kọ̀ọ̀kan wa anábìyẹ sọ́wọ́ sípèlé wọn yóò bẹ̀ lọ́n lé wọn lérí pé ọlọ́run ọba fa ansalallahu ala riqabihi nagafa wọ́n ní kòkòrò kan bẹ̀ tán pè ní kòkòrò kéékèèké kéékèèké bí ìjà lọ́ba yìí ọlọ́run wá sọ kalẹ̀ látòkè sánmà ní wọ́n ń bọ́ sí ọrùn àwọn ìjọ yájújù kọ̀ọ̀kan àtàwọn ìjọ màjújù kọ̀ọ̀kan wọ́n ní bí kòkòrò sí ń bọ́ sí wọn lọ́rùn bẹ́ẹ̀ náà ní jẹ wọ́n ní jẹ wọ́n ní jẹ wọ́n ní jẹ wọ́n lára wọ́n ní gbogbo wọn pátá famatu fi òru kan náà gbogbo wọn kú náà parí pátápátá òru ẹyọ kan fi dàárọ̀ ọjọ́ kejì gbogbo wọn ti dòkú lérí ilẹ̀ tí wọ́n ti ń rùn ànábì Ìsá wá ní kẹ́nìkan lọ lè wulẹ̀ wípé kí ní ń ṣẹlẹ̀ ń bẹ̀ òun ti sàdúà àdúà sì máa ń gbà àdúà nìkan máa ṣe lọ́dà rẹ̀ àdúà nìkan lọ́ràn kò síbi tó sá sí ẹni tó wá lọ sàlẹ̀ lọ́wọ́ sọ fún ànábì Ìsá pé à ẹ̀yà júdù àti máa júdù ti kú gbogbo wọn ti kú pátápátá wọn ti parẹ́ sérí ilẹ̀ ọlọ́run gbogbo wọn sì wọn ti wú bọ́m̀bọ́m sérí ilẹ̀ wọn ti kú ànábì Ìsá sọ̀kalẹ̀ anábì ṣàwárí gbogbo wọn wọ́n hùmù jùsàtún tààkùlùhùn aláhìyàwánát àwọn ẹran àwọn ẹranko àwọn tí ń já wọn jẹ wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn tí ń fi wọn sún jẹ wọn wá ti ń rùn anábì ṣá ni wọ́n lọ́n bó lásòkú àwọn ẹgbẹ̀rún lẹ́gbẹ̀rún lẹ́gbẹ̀rún tó wà nílẹ̀ bó láfẹ́ kún wọn lọ ọlọ́run wá rán àwọn ẹyẹ yìí wọ́n wà nígbẹ̀yìn ayé tí wọ́n bá ti yọ sí ilé ayé ilé ayé òní pẹ́ tí ó fi parẹ́ mọ́ ọlọ́wọ́n bá aláà ọ wá sọ òjò kalẹ̀ òjò wá rọ̀ gbogbo oòrùn tí ń rùn yẹn òjò yẹn fọ́ ọ fọ́ tọ́ mọ́kangá àwọn rúgbìn wá ń jáde gbogbo àwọn nǹkan jíjẹ nǹkan múmu àwọn èso ni wọ́n ń jáde ńlẹ̀ ìlú wa padà sí nọ́mà àwọn aráàlú ń gbádùn ànábìyí sáà náà ń pèpè sójú ọ̀nà ọlọ́wọ́n bá wa kò sẹ́nìkan tí ó di wọn lọ́wọ́ mọ́ wọ́n náà lẹ́bí iṣẹ́ wa lo ọdún méje lérí ilẹ̀ ọlọ́run lẹ́yìn ìgbà náà kí ni wọ́n máa ṣe sọ̀lí ìbá wọ́n ní gbogbo àgbélébú àwọn àgbélébú tẹ́rí tí wọ́n fi ń kọ́ yẹn gbogbo ẹ̀ pátápátá ni yóò máa pcc wọn yóò sì máa kán wọn wípé ọlọ́run ọba òpin mẹ́ta ọlọ́run òpin mẹ́ta ọlọ́run òpin mẹ́ta ọ̀kan náà ni ọlọ́run wọ̀yẹ́kìsọ̀rọ̀ fẹ́sẹ̀rì gbogbo àwọn ẹlẹ́dẹ̀ tó wà ń lù yóò máa pa wọn lọ́kọ̀ọ̀kan wọ̀yà tẹ́bẹ̀rẹ̀ wọ̀yà hajj yóò lọ mọ́kà yóò lè ṣe wọ́ta ọmọ albarka hata yẹmú ẹ̀yìsà albarka wà gba gbogbo orí ilẹ̀ títí tà nábi sọ fi wá jáde láyé yọ́ wá kú wọ́n sẹ̀ wá kẹrùn sílẹ̀ wọ́n wá sin ọ wà nù muslim gbogbo tí ń sọ pa nábi yìí padà kú yọ́ sọ kalẹ̀ àdísì náà wà ẹni tí ó bá gbàgbọ́ òun tàn wọ́n ti tako ọ̀rọ̀ anábi wa muhammad sallallahu alaihi wasallam wọ́n lẹ́yìn gbàtà nábi sá lọ tán àwọn aráàlú wọ́n bá tó padà síbi aburú wọn wọ́n bẹ̀rẹ̀ sí mabalú jẹ́ wọ́n máa sàbúrú wọ́n máa ṣe lọ́hun ọlọ́run bá yóò wá mú àmì ẹlẹ́ẹ̀kẹrin wá àmì ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni khasf ilẹ̀ orí odidi ìlú kan wọ́n débẹ̀ láàárọ̀ báyìí wọ́n rí pé gbogbo ẹ̀ ti parẹ́ tó ní ẹ̀sísìtìmà yóò wá jẹ́ ọ̀nà mẹ́ta bẹ́ẹ̀ ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà làmì ẹlẹ́ẹ̀kẹrin ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ààyè ẹlẹ́ẹ̀kejì tó ti ṣẹlẹ̀ òun làmì ẹlẹ́ẹ̀karùn-ún àmì ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni ààyè ẹlẹ́ẹ̀kẹta tó ti ṣẹlẹ̀ anabi sallallahu alaihi wasallam ni khasfun fil mashriq anabi ni tọ́wá dìgbà yẹn ayé tí sábà lọ́tán níbi tó rìn tún yọ ilé ọmọ rí ìlú ọmọ rí ilé ọmọ rí wa khasfun fil maghrib ibi tó rìn tún wọ̀ ilé ọmọ rí ilé ọmọ rí ìlú ọmọ rí wa khasfun bi jasiratil arab ní oríkùsùn àwọn ilẹ̀ lárúbáwá ilé ọmọ rí ilé ọmọ rí àmì ẹlẹ́ẹ̀keje àdùkán èyí fìkan yóò wá gba gbogbo ilé ayé yẹmọ àdúnyà kúláha yọ gba gbogbo ilé ayé ọlọ́run bá ti sọ̀rọ̀ yìí fínà ọlọ́run ní fárí tẹ́kẹ̀ yàwó ma eré ànábì má jẹ́ wọ́n dá ọlá àmú fi wọ́n lẹ̀ wọ́n sá máa retí yàwó ma ta ṣe sàmá bídò ha ni mubin níjọ́ tí ọlọ́run bá aláwọ̀ padà pa wọ́n rẹ́ kó tó pa wọ́n rẹ́ èéfín náà kọ̀kọ́ tú sáyé lẹ́yìn sí pé wọ́n dá nábì kankan yẹ́kṣà náà sàádà àdáàbùn alim yóò bò wọ́n dárú ọlọ́run bá ní eléyìí ní àmì ìyà ipe ayé fẹ́ parẹ́ rọ́bà náà kṣẹ́fà annala àdáàbà inna àwọn olùgbàgbọ́ òdodo tó wà ńgbà náà àwọn ọmọ bẹ̀lọ́ fi ọlọ́run èéfì tí wọ́n ní yọ́ sọ̀kalẹ̀ lóde ilé ayé ò ní pẹ́ tí ìparẹ́ mọ̀ wọ́n ọlọ́run mọ́sà ìsànú wa o ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ọbẹ̀lọ́ nínú àánú rẹ̀ kọ́lọ̀ mọ́sà ìsànú ẹni kọ̀ọ̀kan wa lẹ́yìn ìgbà tí èéfì bá jáde yìí àwọn ìṣẹ̀lẹ̀ mẹ́ta gbangba mẹ́ta ní ọ̀sẹ̀ wa الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله العلامة الثامنة أم يليك جو أن تخرج الشمس من مغربها وليس من مشرقها ọlọ́run وقفت pàṣẹ kí oòrùn kó jáde níbi títí wọ̀ ibi títí wọ̀ ọlọ́run sẹ́yìn tó rùn bá ti jáde ń bẹ́ wọn la tawbatun turfa mo túbá mo túbá kò bá mọ́ wala amalu yuqbal wọ́n ń ṣiṣẹ́ ìjọsìn kan ọlọ́run onígbà mọ́ wala du'a yusma à ń sàdúwà àdúrà onígbà mọ́ tádà olùmọ̀láìka akìlámàhà àwọn mọ̀láìka àti ń bẹ lọ́tún àtòsí wọ́n pàwédé wọ́n fi kálámù lẹ́yìn tóòrùn bá ti yọ níbi tí in ti ń wọ̀ wọ́n ní yọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ njọ́ àkọ́kọ́ yọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ njọ́ kejì yọ ṣẹlẹ̀ kẹta lọ́wọ́dọ́jọ́ kẹrin yóò sì wá padà sí nọ́mà yọ ma wá yọ níbi tí ti ń yọ gbogbo àwọn olùgbàgbọ́ òdodo tó wà ń gbà yẹn wọ́n ti mọ̀ pé nǹkan ti ṣe kíní nǹkan ti dé lásìkò yìí mo túbá kò sí mo túbá mọ́ náà fi ní nǹkan méjì òun náà ni ọlọ́run ọba aláà ṣàlàyé fún ọ yí pé bí ó ti ṣẹlẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ ọlọ́run fèrè jùn tó bá ti sọ fóòsè má tó rùn ọba ti yọ níbi títí ń wọ̀ ọba túbá ọlọ́run gba tútú bá rẹ̀ bí ìgbà tó ṣe rí náà ẹlẹ́ẹ̀kejì tí màláìka kú ọba ti yọjú ṣe àwọn tọwárí màláìka kú báyìí bí Fáráò tó ní màláìka kú tó lọ ń gbàgbọ́ nínú omi kọ̀bámá ọlọ́mọsà fìwásùn àwọn wọ́n ní abàmì ẹranko kan yóò wá jáde tukalimu nas yóò máa bá wọn yẹn sọ̀rọ̀ yóò máa bá wọn yẹn sọ̀rọ̀ ọlọ́run bá ní wáyé ta wákọ̀ alikọ́lu aléhìm tí àsìkò bá tó akhrajna lahum dábàtà min al-ard a mú abàmì ẹran kan jáde tukalimuhum anna nasa kanu bi ayatina la bá wọn yẹn sọ̀rọ̀ wọ́n ní padà ìbádàlá àmì ẹlẹ́kẹwa kúrújù náàrì iná wà sẹ́jáde iná tí ó sẹ́jáde yìí òun náà ni àmì tó gbẹ̀yìn iná yọ ma wá lé àwọn èèyàn láti Yaman Yaman òun náà ni iná ó ti sẹ́jáde yọ ma wá lé gbogbo àwọn tó wà nílé ayé àti olùgbàgbọ́ òdodo àti ẹni tí ó gbàgbọ́ iná yọ ma lé wọn ká kálukú wọn máa sálọ wọn máa sálọ títí tí wọ́n fi sá sí Ardul Mahshar Ardul Mahshar yìí Ṣáàmù ló sham kálukú wọn wà kójọ síbẹ̀ iná ti lé gbogbo ayé débẹ̀ anábì muhammad sallam anábì ni wà ákìrò zálika náà iná tí ó sẹ jáde náà láàmì gbẹ̀yìn tákùrùdù min al-yaman yóò jáde ní yaman tákùrùdù nasa ila mahsharihim yóò lé àwọn ẹlọ síbi àwùjọ kan ibù kójọ síkà èyẹ ni sham tí gbogbo wọn bá wá kójọ síbẹ̀ iná yóò wà stop gbogbo wọn wà ń wọ́n ní gbogbo àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n wà ń bẹ̀ ọlọ́wọ́n bá aláà yóò wá fi atẹ́gùn kan sí wọn atẹ́gùn olóòórùn wọ́n ní bí wọ́n bá ṣe ń fà sínú báyìí wọ́n máa kú nírọ̀rùn wọ́n máa kú nírọ̀rùn ara òní ni wọ́n fúnra ọlọ́wọ́n bá ọ̀fẹ́ fi ìjáyà báyé ó ṣe parẹ́ gan ọlọ́wọ́n fẹ́ fi já wọn láyà àwọn máa kú eh, pẹ̀lú rọrùn wala takumu sa'a illa ala shirar al-khaliq kò wá ní sẹ́kù àwọn ẹlòmí ìmálérí ilẹ̀ ọlọ́run àfàwọn ọ̀daràn àwọn ẹlẹ́bọ àwọn ẹlẹ́ṣẹ̀ wọ̀yọ́rọ̀fà olú Qur'an lẹ́yìn gbàdá olú Qur'an tó wà ní eré ilẹ̀ yẹn gbogbo Qur'an tó wà lẹ̀ ní ọlọ́run fà lọ sókè lẹ́yìn náà wọ̀yọ́rọ̀fà kullu ismi kullu shay'in fi ismullah gbogbo tó rúkọ Allah mbẹ́mbẹ́ tó kò ní sẹ́kù kankan mọ́ àwọn èèyàn bú sọ ibùl qarni israfil wa'dun albok fi famihi wọ́n ní israfil ta ló gbé ìwo lọ́wọ́ ìwo tá a fi fan fèrè wọ́n ní yọ́mọ̀ wá retí àṣẹ látọ̀dọ̀ ọlọ́run àṣẹ ọya fan tó bá sì ti fan báyìí gbogbo tọ́lọ̀ ń dá gbogbo wọn ma parẹ́ ni ọlọ́run ní israfilu ọya ma fan fàyàn fàkọ̀fẹ́ sóòrì wọ́n ní fífan yẹn ohun yẹn yọ́dà gẹ́gẹ́ bígbà tí àrá sán sán gbogbo wa àti ilé àtàwà àmì gìrìgìrì káràrà tí ohun yẹn lọ báyìí ohun yẹn wá ní dúró wọ́n ní mímísẹ́ lọ yẹn gbogbo etí tí máa ń bọ̀ wọ́n máa parẹ́ ni wọ́n ní gbogbo àwọn ẹ̀dá ọlọ́run ohun yẹn wa lọ bí lọ yẹn ohun ta yọ wa gba sama lọ yóò tó wa gba sama lọ yóò gbanú sama lọ wà yá sàdó ilẹ̀ sama yóò máa lọ lè pa àwọn màláìka lọ́kọ̀ọ̀kan yóò pa gbogbo wọn pátá wọn nígbà tó bá ti pa àwọn tán sama ọba láhàì àwọn òkè wọn máa yọ wọn máa bá kú gbogbo ilẹ̀ ilẹ̀ ọmọ sí kíni máa rí máa dàrú gbogbo ọmọ dàpọ̀ wọn ti gbogbo pátápátá tọba wa parí tán ọlọ́run ni wọ́n dùn fíkan fi sóòr ọlọ́run bá ní wọ́n fọn fèrè sínú wo yẹ fásọ ikọ̀ máa ń fi sámá wá àti wọ́n máa fẹ́ àzì gbogbo àwọn tó wà nínú sámà àti gbogbo àwọn tó wà nílẹ̀ gbogbo wọn pátápátá ni wọ́n parí wọ́n ní tí gbogbo kan bá wá parí tán wọ́n yìí náà di Allahu subhanahu wa ta'ala ọlọ́run bá yọ wa máa pe malakal maut malaika kú tí pààyàn ọlọ́run wa pe malaika torí wọn ò ní ti kú ọlọ́run ni máa ń bá kí alàlá ọ̀rọ̀ àwọn olóṣẹ́kù lérí ilẹ̀ báyìí kọ́lá bá kí jibirilu wa mikailu wa israfilu wa malakul maut ó kù jibiril ó sì kù mikail ó kù israfil àti màláíkà kú ti pààyàn ó kè mí náà àwọn mẹ́rin tó kù náà ni ọlọ́run ni yá malakul maut ìwọ màláíkà kú ẹkùnbẹ̀dẹ̀ àríwá ahùn ọya gba ìmì jìbìrìl yóò sì gbá ọya gba ìmì mikael yóò sì gbá ọya gba ìmì israfil yóò sì gbá sumayakul ọlọ́wọ́n wá sọ fún malaika kú man baqiya ala al-ard talọ́sẹ̀kù báyìí kọ́lá baqiya abduka al-fakir èmi nìkan àti wọn náà lọ́sẹ̀kù ọlọ́wọ́n ni ya malakal maut wọ́n malaika kú tọ́ pààyàn mú ti ya malakal maut wọ́n náà kú wọ́n náà kú ọlọ́wọ́n wa ní ilé máa nílé mọ́líkúlíà ó ta ló sẹ́kù lọ́ba lè ẹnìkankan ò ní dáhùn ẹnìkankan ò ní dáhùn torí mọ́ ọlọ́run náà ni ó darẹ̀ lóhùn lillahil wahidil qahhar ọlọ́run lé èmi nìkan náà lọ́sẹ̀kù ọlọ́run ọba yẹn ni mo ní kò dìmú láti ọdún sẹ́kù gbogbo tó bá dì múlé ayé nǹkan wọn padà parẹ́ yọ padà lọ ọlọ́wọ́n padà rẹ́yìn ẹ̀ Allah nìkan ní ọ̀rẹ́yìn gbogbo nǹkan mọ́jà àrin ìwà àtọ́lọ́wọ́n bàjẹ́ o ilé ayé yọ̀tán o mọ́tòrí ọlá mọ́tòrí ọlà mọ́tòrí owó mọ́tòrí ipò kọ̀ọ̀kẹ̀yìn sọ́lọ́wọ́ nígbàtí gbogbo nǹkan bá tán ọlọ́run nìkan ló kù tá a máa wójú rere rẹ̀ ọ̀bẹ̀lọ́run nínú àánú rẹ̀ ayé wa kọ́lọ́mọ́jà àjọta ọlọ́run ẹjọ́ alìkìyàmà kọ́lọ̀ mọ́ sí wa lọ́ta ọlọ́run torí ọ̀ta ọlọ́run iná ni ọwọ́ tọba ti dọ̀run àwọn abẹ́lọ́run ń sàjẹ́ mi wọ́n gùn lérí dáadáa wà tábà tán já tán lérí